The power from heaven. Agbára We return your joy. It is by power by fire. Pẹ̀lú agbára láti òkè And by the commandment and covenant of God for you. Pẹ̀lú For today on, you will collect to act it back. God. in battle. Many people in the corner. They are still suffering in the corner. They are still crying in the corner. They are still waiting in the corner. Why? The Lord said, You will weep no more. You weep no more. from the corner. Turn out of that corner. Mo ní kí o jáde níbẹ̀. Àkókò. Kòkó ká corner. Láti borí ibẹ̀. Is now. Òun ní báyìí. The Lord will give you yóò fún the Lord will conquer that for us. In the mighty name of Jesus. From now, the Bible says, you are teachers. You are helpers. Àwọn olùdókòwò We will not be hit like this. Wọ́n ò Any mouth or eye. And whenever you pass. They will make a change. Wọ́n á fi ẹṣin From this year. Láti ọdún yìí. The Lord will lift you up. Ọlọ́run you. yọ ọ́. They will have no matter. They will never expect to get anything. torí wọn ò lè ọkàn gbà níbẹ̀. even when they have been getting something from you before. wọ́n tẹ̀sí máa ń tẹ̀lé tẹ̀lé. and they were rushing to you. tó fi máa wá bẹ tẹ́lẹ̀. now they don't have anything. ìgbà tó wà ní mọ́. they don't remember your story. wọ́n ọ̀rọ̀ sí ẹ mọ́. I want to tell you something. kí ló ń kọ́ fún wa. people will book appointment. Do you know that there are many, there are many opportunities moving and festing? Ìjọ mọ̀ pé àyè pọ̀ lóríṣiríṣi. And you don't know. O mọ̀. And your house ní àyà house. ní ẹgbẹ́ ẹgbẹ́lé rẹ ó sì kọjá lọ. ní àyà business place. níbi okòwò rẹ ó kọjá lọ. do you know. tí o bọ̀. somebody from Agbata. ẹnìkan láti Agbata. rẹ̀ tó tẹ́lẹ̀ yẹlẹ. tó bá tẹ́lẹ̀ yẹlẹ. and get contract. ó sì gba iṣẹ́. get ó sì gba orin rẹ. and contract. ó sì gba ohun tó tọ́. somebody introduce me. ẹnìkan ló fi wọ̀. somebody inform me. ẹnìkan ló sọ fún mi. you are ìwọ wà nígbà yẹn. you not informed. o wọ. that's why. ìdí rẹ̀. you are still in a contract. torí kò wà ní tá fẹ́ pamọ́ sí ni. you will need to appear in yourself. o ní láti wá sí gbangba. when you are waiting. nígbà tó bá lọ́rọ̀. different pieces will be introduced to you. oríṣiríṣi òkòló máa fi lọ ẹ. people want to introduce connection. àwọn ọ̀yà àwọn àwọn. but they know you cannot. àwọn kò lè ṣe. because they think you don't have the money. torí kò ní. even if you have the money, tí o bá tiẹ̀ lọ́gbọ́n. without that money yà. láìsọ o lè ṣe kó. ọ̀yà today. látòní lọ. business will locate you. wọlé. connection will locate you. connection will locate you. àbùtúndé o bíjá ọlọ́ra ànàsà ẹ̀rí aramọ́lẹ́kùn ìwọ́dà o ra abúlé kì í dáàbà lọ́lá torí kì í dáàbà sọ́dáàtì wọ́n sọ̀rọ̀ ayọ̀ sáyé gbogbo ọkàn tó ń gbọ́ mi àjà lọ́la